alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wá alẹ́dí amárana bíbí kọ́ yẹtí aulad ọba tí ọ̀pọ̀ àwa òbí láṣẹ tó ní ká máa mójútó àwọn ọmọ wa wasalaatu wasalaamu ala sayyidina muhammad àánú ọlọ́run aláfẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ọba anábíwá muhammad wa ala alihi wa sahabi ajma'in kó gbogbo àwọn ará ilé àtàwọn sahaba àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ni al-mu'assasatu at-tarbawiyya àwọn àwo ni wọ́n máa mójú tọmọ tọmọ fi máa ń yáre àwọn àwo lágbè ọmọ wa sá fún káwọn bá ṣàkóbá fáwọn ọmọ wa ẹ rí ọmọ bọ́lọ̀ ń bá ti dá sílé ayé yóò kọ́kọ́ dé sọ́wọ́ àwọn òbí ẹ̀ àwọn òbí yìí àwọn náà ni àkọ́kọ́ ẹni tí ọkọ̀ mójú tọmọ al-usra ahammul mu'assasati tarbawiya bàbá àtìyá àwọn ni alámójútó fún ọmọ tó wálé ayé tọ́lọ́hún sì bí wọ́n lẹ́rẹ̀ẹ́jọ́ àlùkìyàmà bí wọ́n ṣe mójútó sí tí bàbá bá ti wá dáa àwọn ọmọ yóò yà dáadáa tí ìyá náà bá ti dáa àwọn ọmọ yóò yà dáadáa táwọn méjèèjì tí wọ́n bá dáa àwọn ọmọ yìí wọ́n máa kọ́ ṣe wọn àwọn náà padà dàbí wọ́n ṣe dà èyí tó pọ̀ jù nínú àṣà ọlọ́run ọba nìyẹn ànábì fi ní kullu mawludin yuladu ala al-fitra ànábì ní gbogbo ọmọ tá máa ń bí sílé ayé àábì dáadáa ni pẹ̀lú àdámá dáadáa ọmọ yóò máa dàgbà yóò máa dàgbà fa abawahu yuhawwidanihi tó bá rí bàbá rẹ̀ tí ń sin ẹ̀sìn yahudi àwọn ọmọ yìí náà wọ́n máa sin ẹ̀sìn yahudi àwọn bàbá yẹn jẹ wọ́n pa pé intanṣe ni kẹ́ máa ṣe aw yunasiranihi táwọn òbí méjì tí wọ́n bá jẹ́ nàṣàrà alátẹ́wọ́ wọ́n sì darí àwọn ọmọ yẹn síbi ká máa pàtẹ́wọ́ àwọn olùmọ̀ jì sáà nìyí tọ́ba ilé jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n dé sọ́dọ̀ àwọn bàbá tó ń bọná wọ́n sì sọ àwọn ọmọ yìí di abọ́ná wọ́n di màjúsí lọ́wọ́ olùbùkárí ìmáàmù olùbùkárí lọ́gbà dé sí wa ilé ìdí oyé wa yìí pé tábàmù pé afẹ́ká ọmọ wa kan yàrí àwọn òbí lákọ̀ọ́kọ́ yàrí ká máa wùwà rẹ̀ torí wọ́n máa kọ́ sí wa ní tá a bá ṣe ni wọ́n máa ṣe wọ́n ń rí wa lọ́sàn-án wọ́n ń rí wa lóru kọ́dà yìí tá a rò pé wọ́n ń rí wa wọ́n ń rí wa ọlọ́wọ́n bá aláǹsọ́ náà Al-Qur'an Karim bá dà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo qu àwọn ọmọ ọlọ́run gbé ìtọ́jú ọmọ lé wa lọ́wọ́ pé ká máa mójútó wọn gbéṣẹ́ lé ọ lọ́wọ́ ọwá jáde lé ọ mójútó ma sọ́ọ̀tù tahrim quran sixty six ayé ẹlẹ́kẹfà ìbẹ̀lẹ̀ ọlọ́run ti ń sọ fún wa yìí pé dandan ni káwa òbí ká mójútó ma sẹ́rí àwa òbí àwa aláàkọ́kọ́ da káwọn ọmọ tó dáa bàbá ń fa sìgá igbó lọ mọ́ mọ́ fa ìyá ń yàlè ọmọbìnrin rẹ̀ náà aṣẹ́wó lòun náà máa ṣe tàbá fẹ́ káwọn ọmọ dá àwọn òbí àtúbá ń bí ẹ̀ṣẹ̀ tá àti ń ṣẹ̀ tẹ́lẹ̀ àní ṣe má a máa wá wùwà dáadáa àwọn ọmọ yìí náà wọ́n wá jẹ́ ọmọ dáadáa fún wa gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ mọ́sà sí wọn ní ọmọ dáadáa àwọn òbí náà kò sí wá lápèjúwe dáadáa fáwọn ọmọ ẹlẹ́ẹ̀kejì mínà ní asàsáàtì àtẹ̀rẹ̀bàwíyà àwọn tí wọ́n máa ń gbọ́ mọ́tọ́ tí wọ́n máa bá yàn tọ́ mọ́ torí ìwọ òbí wọn nìkan ò lè dá tọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní alimasijid òun náà darí ọmọ lọ sí mọ́sálásí mọ́sálásí tí ìmáàmù bẹ gbádùn mọ́sálásí tó jẹ́ pé àwọn alámòjútó bẹ ẹlẹ́sìn tòótọ́ onísúnnà ni wọn kọ́mọ̀jẹ́ mọ́sálásí tí wọ́n ti máa yapa ọlọ́run ṣẹ́rí yìí ọmọ ọmọ lè kírun jòkó gbọ́ wá sí yóò sì máa hákùrá ń bẹ̀ ọlọ́run ní wà kí ni sọ́láta ọlọ́run ní ìrà nẹ́bí gbẹ̀rún dúró inna sọ́láta sórí ìrún ta ní ẹkí yẹn tẹ́ni ha anil fahsha wal munkar ní máa dìyàn lọ́wọ́ iṣẹ́ bú ni àti gbogbo ń tọ́kàn kọ́ bí wọ́n bá ti ń kírun dáadáa ọlọ́run ọyọ fahsha yọ̀yọ̀ kò bàjẹ́ ìwà burúkú wà lé tọmọdé bá fẹ́ dìdàkudà lọ́lẹ̀ tẹ̀ ẹ́ bá fọ́run kọ́ ọmọ alẹ́ lọ kọ́ máa kírun wákàtí ọlọ́run ó fẹ̀rẹ̀ mú kó Suratul Ankabut Quran twenty nine ayah forty five pẹ̀lú ọ̀tí sọ fún wa yìí pé irun ó pàtàkì nínú sẹ̀mí ọmọ ọmọ rẹ̀ òkírun ọlọ́yà yakuya èyí tí ò fẹ́rí kalẹ̀ fọ́lọ́ àwọn kìtẹ́ bá fẹ́rí kalẹ̀ fọ́lọ́ ọba yìí máa ń súnmọ́ lọ ni wasjud waqtarib ọlọ́run ní ẹ fẹ́rí kalẹ̀ fún mi kẹ́ súnmọ́ mi ọmọ tí wọ́n ti súnmọ́ lọ́hùn ọlọ́run ọba aláwọ̀ máa sànú ẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábìwá ni ti tá máa qawmun fi baytin min buyutillah àwọn kan ò ní kójọ nínú ilé ọlọ́run ní mọ́ṣáláṣí yẹtìlúnà kìtàbàlá wọ́n wá ń ka kùránì ń bẹ̀ wọ́n ń ka tíra ọlọ́run wọ́n yẹ tàdára súnahu wọ́n tún sọ̀túnmọ́ kùránì fúnra wọn bẹ́yìnàhùn láàrin ara wọn ilẹ̀ hafatuhun màláìka àfi káwọn màláìka sọ̀kalẹ̀ ọgbọ́ bàbá àti ìyá sáà ń gbọ́ báyìí ọlọ́run láwọn màláìka sọ̀kalẹ̀ sí mọ́ṣáláṣí náà wọ́n pọ̀ ní mọ́ṣáláṣí rẹpẹtẹ wọ́n náà sọ láti àléhìn mùsùtàkínà àwọn màláìka ọ̀rọ̀ kiri ká ọlọ́wọ́ wa sọ fọkàbalẹ̀ lérí àwọn tí wọ́n ka kùránì mọ́sálásí tí wọ́n sì ń kọ́ra wọn kùránì sáwí tí wọ́n sọ bí o sọgbọ́n tí wọ́n ní wọ́n yẹ̀tà dára súnà wo wọ́n ń túmọ̀ kùránì wọ́n túmọ̀ kùránì ọlọ́run nífọ̀ kàbalẹ̀ ó sọ̀kalẹ̀ lé wọn lérí rahma bá ní àánú wọn bò wọn wọ́n zakara ọmọ tí àwọn màláìkà ń bẹ pẹ̀lú ẹ̀ ọmọ pé ọmọ yìí ọmọ olóríire ni Al-Qur'an lọ́lọ́run sọ kalẹ̀ lọ́lọ́run fi wá fi tọ́ ayé ṣe àmì kọ́ ọmọ rẹ̀ ọmọ lọ mọ́sálásí kọ́ ọmọ lọ lè hakuran kó sì máa mọ́sálásí òun alágbàtọ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bá ń kórè mọ́sálásí padà sànú ẹ̀ èyí tó bá sì ó lè kírun mọ́sálásí ó lè kírun àmọ́ òun náà lọ mọ́sálásí máa lọ lè kẹ́kọ̀ọ́ yóò máa mọ́sálásí yẹn ọlọ́run máa fi ń tún ọmọ ṣe ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹni rí ó ní gbogbo àdúgbò táwọn àgbàlagbà bẹ̀ tí wọ́n máa lọ mọ́sálásí táwọn ọmọ kéékèèké bẹ̀ tí wọ́n máa lọ lè hákùránì láwọn mọ́sálásí wọ́n ní bàdá alẹ́ káyù ṣayàtì wọ́n ní ẹ̀rí àdúgbò yẹn àdúgbò àwọn àlìjànú àwọn èṣù ni fákúrújú mìíràn ẹ̀ tètè kókó ń bẹ̀ kókó ń ọwọ́ aládùúgbò kan ọmọ rẹ ọmọ jáde máa lọ lè ha Kùránì ọmọ rẹ ọ̀rá yìí máa lọ mọ́sálásí àdúgbò èso lẹ́wà nítorí pé mọ́sálásí yóò máa tọ́jú ẹ̀mí ọmọ rẹ látara bẹ́ẹ̀ ọmọ yà dáadáa wa min al-mu'assasat at-tarbawiyya nínú àwọn alágbàtọ́ tí wọ́n wọ́n máa ń tọ́mọ lẹ́yìn òbí àti mọ́sálásí òun náà ní ilé ẹ̀kọ́ tọ́mọ ń lọ àwọn ilé ẹ̀kọ́ tọ́mọ ń lọ ẹ̀já fura síbẹ̀ bóyá lè kéwú tá à ń pè madrasa àbí iléèwé táwọn ọmọ ń lọ tanpin ní schools gbogbo ibi táwọn ọmọ wa bá ń lọ pátá tí wọ́n lọ lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àbí wọ́n lè kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu ẹjẹ́ á wọ àwọn tó wà ńbẹ̀ tí wọ́n ń kọ́ wọn tọ́daràn bá ń kọ́ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ ọmọ rẹ ó padà yọ̀daràn ẹni tí ò lẹ́sìn tó jẹ́ pé wọ́n fẹ́ gbẹ̀sìn kúrò lára ọmọ rẹ tó bá jẹ́ pé òun ni tíṣà rẹ̀ ti ń kọ́ yóò padà gbẹ̀sìn kúrò lára ọmọ rẹ ẹni tí ò ní ìmánì yóò padà gba ìmánì kúrò lára ọmọ rẹ nítorí pé ọmọ yìí ń jòkó ti olùkọ́ olùkọ́ rẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ wájú rẹ̀ tí ọmọ kọ́ lẹ́kọ̀ọ́ dojoojúmọ́ bólùkọ́ bá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ tá à ń kọ́ náà máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi tí wọ́n dìdàkudà lẹ́ni àgbákò àwọn ilé kí ó tí wọ́n lọ ni wọ́n ṣe o ó rò pa àfa ẹni ọlọ́ọ̀ni kọ̀mọ̀ pé bàbá adáfá ni yóò gbé ìsáàbì síta yóò máa tẹfá èmi ò lóun ṣẹ̀sìn gbogbo ẹ̀sìn tí ń ṣe bídà gbogbo ẹ̀ kọ̀lákọ̀ọ́lẹ̀ ní alukoran má fọmọ rẹ sódà àfẹ́ ẹlẹ́bọ fọmọ rẹ bá sì ti wà lọ́dọ̀ rẹ̀ káfọ́ bá ti yí torí tí wàhálà bá dé ìwọ nìkan lọ́mọdé aràn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà ibi àti fẹ́ kọ́ ọmọ lọ́lẹ̀ kọ́sẹ́ àwọn ọmọ wa afẹ́ kí wọ́n kọ́sẹ́ sórí gbogbo ẹni tó bá fọmọ ẹ̀sìn lọ́dọ̀ kọ́ ọmọ bá kọ́ ọmọ rẹ níṣẹ́ mọ́jú fi ayé gbọ̀nù lọ́wọ́ ẹ o kó rí pé èèyàn dáadáa ni nítorí pé bọ́ọ̀gà bá ṣe rí bẹ́ẹ̀ làwọn ọmọ náà máa ń padà ń yà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀rẹ́ tọ́ nínú ilé mọ́ṣáláṣí ti ń kírun dáa yunifásitì ìní ọ̀rọ̀ ọmọ mi ti dàrú ọwọ́ adé ń sọ fún bàbá rẹ̀ pé wọ́n ti pè òun òun ti yẹ́sìn padà bàbá náà kò ní àṣeyọrí kankan lédè ọmọ náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òmìnira ni wọ́n á sọ sáti tẹ̀lé bàwí ya nínú àwọn tá a mójútó àwọn tá a mójútó tọ́jú pé yín máa ń gbọ́ mọ́tọ́ mọ́yàn lọ́wọ́ òun náà ní environment albia mini ahammili mu'assasati tarbawiyya environment tá a wà tá a ń gbé tó bá dé pé wọ́n bá ń jó disco mbẹ́ àwọn ọmọ wa náà tí wọ́n máa ṣe nu àdúgbò tá a bá wà tí wọ́n mú gbó mbẹ́ tí wọ́n mú tí mbẹ́ tí wọ́n sasẹ́wó mbẹ́ àwọn ọmọ tí wọ́n máa rí níwà rí nánu torí pé àwọn ọmọ rẹ wọ́n máa bá wọn ṣe ládùúgbò ìtawà ládùúgbò bá wá ń ṣe iná làwọn náà máa ṣe wọ́n mí nàlẹ́ asasati tarbawiyya as-sadaqa nínú ni àwọn ọ̀rẹ́ tọ́mọ bá yàn bọ́ọ̀rẹ́ ọmọ rẹ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ lénìí wọ́n ti wá ní ọ̀rẹ́ burúkú débi pé àwọn ọmọ yìí gbogbo wàhálà tó bí ṣe gbogbo wàhálà tí wọ́n ṣe ní mọ́ṣáláṣí gbogbo wàhálà tí wọ́n ṣe nílé ẹ̀kọ́ àwọn ọ̀rẹ́ tọmọ yìí yàn láàyò lọ́rẹ̀ẹ́ àwọn ni wọ́n kó bá ọmọ sọ wàhálà sómi ọlọ́run yá ayọ́ lẹ́dínà ámànù ọlọ́run olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba máa wá rìn pẹ̀lú àwọn ẹni ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ nítorí pé bẹ́ẹ̀ bá rìn pẹ̀lú àwọn ẹni rẹ ẹ̀yin náà dẹni rẹ ẹni bá rìn pẹ̀lú àwọn ẹni bú òun náà padà dẹni bú bí ọ̀rẹ́ ọmọ rẹ bá ṣe rí bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ rí má jọ tán o ẹ̀jẹ̀ amójútó àwọn ọ̀rẹ́ tọmọ rẹ bá ti ń bẹ́ni burúkú sọ̀rẹ́ òun náà padà dára wọn ẹni bá ti rí pẹ̀lú ọmọ rẹ torí pé kò dó déédé tètè ilé kọ yà wọn kọ́mọ̀ bá kó wa wípé káyìn ọ̀rẹ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni masalu li jalisi salih anabi ni ẹ̀rí ẹni tí ń jòkó tẹni rí wa sawi kahamil miski wa náà fẹ́kẹ̀lìkì wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tó jòkó tẹni tí lọ́fíńdà ẹ̀fà fún olóòórùn tó wà lára anabi ni yóò fara yìí ẹni bá jòkó ara rẹ̀ ń rùn dáadáa fún àwọn òórùn òun náà yóò máa run nítorí pé ó ti jòkó tẹni tí ń rùn dáadáa alábìrin àpèjúwe ẹni tó ń bẹ ní burúkú jòkó òun náà ni àpèjúwe ẹni tí yóò jòkó tẹni tí ń fẹ́ ná bí iná ṣe ń rùn nì bẹ́ẹ̀ náà ni ara tẹ̀ náà máa rùn anábì ni alimaru aladi ni khalili ọmọ èèyàn ẹ̀sìn tọ́rẹ̀ rẹ̀ tímọ́tímọ́ bá ń sìn lòun náà máa sìn ìtọ́rẹ̀ rẹ̀ tímọ́tímọ́ gbàgbọ́ lòun náà máa gbàgbọ́ ànábì ní falyanzur ahadukum man yukhalif ẹnì kọ̀ọ̀kan yìí tẹ́lá fẹ́ yàn rẹ̀ ẹ wò dáadáa ẹ béèrè dáadáa ẹ̀yọ́ màyá mi àwọn ọmọ wa ọ̀dà gẹ́gẹ́ bí ẹja tútù ni àsìkò yìí náà ló lè rí tẹ̀sí tó bá wù ọ́ sórí tó bá ti gbẹ tó bá ti gbẹ mọ́ lọ́wọ́ tó bá ti gbẹ mọ́ lọ́wọ́ àánú ọlọ́run nìkan ló kù ọlọ́run níjà fojú sunkún ọmọ o ọlọ́run níjí àwọn ọmọ yìí kí wọ́n di irinṣẹ́ ìbànújẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa lọ́jọ́ alẹ́ kọ́lọ̀njá jẹun wọn láyé kájí ẹ̀wọ̀n jọ́ kìyàmà ká mójútó gbogbo àwọn ìta àkàkalẹ̀ yìí káwò bí ká mójútó ra wa masilasi ọmọ tí ń kírun kó masilasi sunna lẹ́yìn náà skul tó máa ń lọ kó jẹ́ skul tí wọ́n ti ń kọ́ ọmọ ní nǹkan rí wọ́n kọ́ lẹ́sìn wọ́n kọ́ ní ẹ̀kọ́ ayé wọ́n wá jẹ́ ní ká má bàa sọ dídakúdà lẹ́yìn náà ilé ìkéwú tó máa ń lọ ìmọ̀ ń dìtàmí ọjọ́ ọ̀la rẹ̀ environment ó ṣe pàtàkì àwùjọ wa ibi à ń gbé ibi à ń gbé ọ pàtàkì látara ti tọmọ wa lẹ́yìn àwọn ọ̀rẹ́ tọmọ wa ń bá rìn abẹ́ ọlọ́run ọba pẹ̀lú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn ọmọ wa kọ́lọ̀ mọ́sàdínwó dáadáa wasalaamu wa rahmatulah wa barakatuh.